أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا وَلَمْ يَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وليجا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبقت أعمالهم وفي النار هم خالدون آمد الله العظيم وكفرت بالذلك والطاغوت واستمسكت بالعروة العفة لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء لما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقودة من لساني يفقه قولي ست الله مغفور علينا وعين الله ناظرة إلينا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 آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر أم حسنتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليدا والله خبير بما تعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر عليهم وأنفسهم عن تتركوا ولما يعلم الله الذين هاجروا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليدا والله خبير بما ọmọrin èsì yóò kó mọ́ nínú inú mọ́ tó mọ́rin afafɛ ama afabuku muli ana wana rɛ koro bɛ hɔpa ama hasibi tun an tutura kun walama yalamilahu labina ajahadu minkum walam yatakhidu min duni lahi wala rasulihi wala mu'minina walina wallahu khabirun bima ta'malun. ọmọdé ọkàlẹ̀. ọmọrí yìí ayìlò ìṣirò ọmọ náà kàwọn abọ́ ìkẹ́lẹ́ n'asanyɛsɛ kanyi asanyɛsɛ mɛn asanyɛ ìdamari abala oyi yi ne poo ɔwɔ asani ko na ɔmɔ yi ɔmɔ ka alabi na eje ahụ ẹ̀yìnà mọ́kúrò kútó làgbùgbò mọ̀lú wọ́n ló yẹ tẹ́fìdú ní wala láhì wà lára súnlẹ̀ yìí ni ẹ̀yìnà azọ́fìlẹ̀sá inú ọmọdé mọ́mọ́rí àtọ́ntọ́n àtọ́kọ́mọ́rí mẹ́mọ́dọ́ ẹ̀mẹ́ẹ̀nà والله خبير بما تعملون وملكم ما يحكم يعني كتي مرام هيا نالي سوم ريما نيس فانا كاين وفتك جريو كاين وكم ريما المنافق ما نوم وده ẹ̀hẹ́ ilé yìí ní ilé gbòòrò dáàbá ni dọ́ọ̀yìnbọ̀ ìṣọ́ ìṣọ́ àná màkàkọ̀ ìṣọ́ ayé àmọ̀sẹ̀rẹ̀ máàkà.

bó fèrè yìí sẹ́wọ̀n kò ní ìdí ọ̀rẹ́ jèrè àdéhùn adáhẹ́wọ̀n rẹ̀ kàtọ́ àmà ìjà àyẹ̀ ń kàtà lóyún ní nàjẹ́ òmùrí kẹyìn ní ìkọlù ọwọ́ bá aṣọ ń kàtà rẹ̀ ẹ̀ wà fún mẹ́wàá ayẹ́ kẹ́kẹ̀rẹ́ bá ní tẹ́tẹ́. dɔwɔ yi yɔ le dɔwɔ sa dɔwɔ sa kaa yi kɛlɛ bi tobi ne bɛ kɛlɛ. أما أنك نهاش قصوة الأنكفوت إليك أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم ولقد وصلنا الذين من قبلهم فلا يحزنهم الذين سبقوا ìsáwẹ̀ nílò ọmọ náà anyútùràkú kànádẹ́ni kẹ́nẹ́ dẹ̀nẹ́ mẹ́wọ́rọ̀ tùrọ̀sọsọ́ọ̀yì ayẹyẹkúlù amẹ́kúnlẹ́rà tùrọ̀sọkẹ́nẹ́rà kákẹ́nẹ́ ẹ̀dọ́ ẹnìbòkó mórí ẹnìbòkó mórí ẹ̀rọ̀ kẹ́ńkátó kànyókó mórí òkó mórí ẹ̀rọ kẹfà wọn náà kànyé ìwúlọ. kẹ́nẹ́ kákẹ́nẹ́ kẹ́nẹ́ ẹ̀dọ́ náà sábà mi nìyẹn. ọmọdé kan bá wà lọ́wọ́. ولقد فتنا الذين من قبلهم فلا فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ولقد فتنا الذين من قبلهم هم يكلمون بالله أظننا بالله إرابنا بالله أظلمتم لنا بالله هم يكونوا الزموالي سبك وليعلمن الله الذين صدقوا وليعلمن ẹ̀ta iná kẹ́nẹ́kẹ́ náà nà. àfẹnumẹ ẹsẹ ẹyẹ wọn mo tún tún mu. tòun ní àká yìí ọmọ rí àwọn afáàkà ọmọ ìnáwó náà sì máa yẹ akókò pa فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك

na na anya ya aaaaa o onarịa

bóni bá bàmà yìí kúrò èyí jòzí ní rẹ kó kẹ́mi tẹ̀yẹ náà ẹ̀ lọ́la kó ọmọdé wọn bá kó ìjọba náà nìyẹn tẹ ó ní ìtú yẹn tẹ ẹ wọn wá sí òsì yẹn bá kàn yín ìyẹn yìí ó yí ní ìyọ̀sádọ̀ ọ̀nyẹ rẹ tó yí ní tọ́ ẹ̀yẹ rẹ àyàbá ní ibò ìzàmàlì ìsọmọlì sì pa àwọn ó yí ní àfáyà ọ̀tá ọ̀tá yìí mọ́ ọmọ yìí fi sílẹ̀ yà lọ́gbà ní ilé ọmọ yìí kò ní ọmọ lọ́wọ́ rẹ̀. fa ama le nsaanu ìdá amadu tẹ̀lé àmọ̀ rọ̀pọ̀ fa akarama wò wàlá àmà fàyà kò rọ̀bì àkàrà wa ama ìdá amadu tẹ̀lé àmọ̀ fa kadàrà àmà yìí rẹ̀ sọ̀rọ̀ fàyà kò rọ̀bì àkàrà. ọmọ yìí kẹwé rẹ̀ ìjọba ọmọ yìí yóò zàmáyà rẹ̀.

ọ ọmọrí wàdà mọ́hìnyẹ nìkẹ́nẹ́ wàdà bàmí ke à ọmọrí kẹ́nẹ́ rẹ̀ yẹ fún ẹ ẹ ìwọ ẹkọ yọ ọmọ ọmọ yọ bọ́dà lọ́nà rẹ ọmọ yí sùúrù dọ̀ pọ̀ náà wọ̀ àná ní ọmọrí bàrọ̀ na yìí rẹ òsìyẹ ọ̀sídàmà isenye nuwezi do tuwo oidamarabe ene tuwo oidamarabe silatu yonto mulini anamekumuli okaka enanara ibedebe inalema nebi apantono midedoto awonamo nibedamarabe anabi ayuba omuli odamari osemwazi osizamari amaye nakakewole nomuisimano gamari onoge alamu mafasile

and in some of my I'm not over for you for care also no tell them go by you know say don't go pa ba la keten pa mo kwa ba e la not your tomb in sallallahu alaihi wasallam dan wọn wọn ojo bo ni su bo ni su anabi ibrahim e me wonera bo ni su

slọ́tù tó wọ́n anẹ́bìnrin yìí anẹ́mùrí mẹ́fẹ́ náà rí anẹ́bìnrin yìí olóòmùrí sun ẹ̀kọ́ dìbìdìbì first class human being idómùrí múrí bàbá sun ẹ̀kọ́ dájò rẹ̀ kó mọ̀rí iná bẹ́ẹ̀ ní áfàkà omúrí ọlọ́tù ẹ̀kọ́ ìyára ká áfìnà àwọn nẹ̀mẹ̀rẹ̀ òkèrè àwọ̀ ọ̀yà sẹ́wọ̀n àhọ́nsáàmù

wàhálà àpòpọ̀ wàhálà tó ní lọ́dún yẹn الله ذات الوقود إذ هم عليها قعود بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالبحر العزيز الهوي الذي له ملك السماوات والارض والله على كل شيء قدير وكل اصحاب الاخدود هم اللي كذبين وراء ازيلهم وراء اهلهم النبي انما تشوفين هنا النار ذات الوقود وشنا ذكر dɛ koku yɔ dɛ fi ka yira yɔ. ìníjẹ náà ní jẹ́ púṣẹ̀rọ ìpúrọ̀ òfìrẹ́ náà máa mi. wọ́n máa lá máa yà fọ́ àdúrà náà. ẹnu wọn mi ní ìlàjọ. omori kẹ́mi wọ́n ta onídìí ní àlejò ni tí o sísẹ́ náà ní mẹ́kẹ́ nana dọ́yọ̀ omori yìí níyọ̀ náà. sísẹ́ mẹ́kẹ́ wọn náà àwọn dọ́yọ̀ omori yìí ẹ̀nà dọ́yọ̀ omori yìí isi jantu kwa bɛ na mɛ kawa na yi ni hɔnɔ oni bi miɛ nne de. sani wa bɔ na so yɛ arɔ afisɛ soso yɛ arɔ wa ɛna yɛ so na ɔbɛ kaa yi ila an yi wuli bilahi azizu hamid ago kɛ nɛ do yɛ omori omori a ma bɔ no kata alhami omori ama abẹ́gà ma bọ̀rọ̀ tóra alẹ́dì ìlàhùn mọ́rùkù sàmáwá tó wọlá àmì omori ẹni kàkà yìí òhì ìsàmù rẹ́tẹ̀s àmà ọ̀bì wàláhù alákùnlé ṣẹ̀yìn ṣẹ̀yìn omori ọ̀nà òjò níbi ìlú tọ́fà àbúrò ẹ̀yẹ fún. àṣàbọ̀ mọ̀gbọ́ ìrẹ̀yà rẹ̀ ọ̀nà ìdílé àkàkọ̀ yìí tàbásí ìráyà ọ̀nà ìdílé ọ̀nà ìdílé àkàkọ̀ rẹ̀ ọ̀nà ìdílé àkàkọ̀ rẹ̀ ina kaka mama nebi isa ọrùn mama bá muhammad sallallahu alayhi e, e wa Ani bi isa na de kúrò lè ẹdá kúrò anyi kó ntó omuri ọdún ẹhẹ ìrìn ọmọ ọmọ báwo wọ́n tún sè kó omuri ẹ̀ nẹ yẹ nana dọ́wọ́ yẹ omuri daka yẹ bá tọ́ wàá bá wọn náà yẹ ká ọ dáa náà bá ọ wàá ká wọn yẹ pẹ́tẹ́tẹ́ náà yẹ ká ọ dáa fún ọdẹ ẹ̀mí omuri yìí.

ọ̀rọ̀ nínú mọ́tò alẹ́ mùsùlùmí sọ́lá. Bùrọ̀mù wà fọ́ mi wá fani yẹn. Ògbó ògbó máa ń tẹ̀lé yẹ tẹ́ àmì. Dọ́là yẹn wà ámì. Òkùtẹ́ yìí. Amani kuyẹ tẹ́ àmì ọ̀chá kuyẹ tẹ́ àmì. Sọ́lá tó mú nínú. Ìjọba ìwòsàn ni ọ̀rọ̀ ìfọ̀sọ̀tẹ̀.

isekuba yi waya ɔfa izɔɔnɔ ɛnana peba yi peba awuna izɔɔnɔ ɛkaka yi ɛna ɛdɔ yi omori amana pɛrɛbɛ haruna kɔmusa kɔla amantum lahu kɔbla an adana lakum إنه لكبيركم الذي علمكم السحر فلو قطعنا أيديكم وأرجلكم من خلاف ولنصلبنكم في جذوع النخل ولتعلمن أجنا أشد عذابا وأبقى فرعون ما كان وكا أدعو يونيني إذا من ما يسر تتاو يونيني gẹdẹgẹdẹ ẹwọn wọlọ pẹlú ẹwọn wọlọ pẹlú anakọwa ìwọ pọyìmẹ ẹwọn wọlọ pẹlú ibi mú ìwọ pọyìmẹ. ụgbọala ya mụrụ mma aba nwụwọ ụgbọala ịnye daa ahụgbọala dị na daa ebe ọ kele ịnye kanye onye ọchapụba ka kanye onye dị ọchapụba ọchọ ọsọchị ihe dịmị dịmị kanye onye ụgbọala ya mụrụ ajụna ashaddu kaka yà وأبقى أنابع يرضى بالأبنى صلى الله عليه وسلم إجابة للتصنع هو سلمك قالوا لن نصرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت إنما فقد ما أنت قادم إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهنا عليه من السر والله خير وأبقى صحيح إلي نمر تنسى كيف يجب صحيح أعمل أنه ظلم àmọ́ ìwà mẹ́rin láti ohun tó mú nínú àmọ́ ilé ìdílé ìdílé ìpẹ́sẹ̀ wọn fi káyé fáwọn kí ẹ sá bó ti sọ jẹ́dán kàánú àmàlà bẹ̀rẹ̀ bí àrùn àwọn mọ̀ọ́sá ìjókòó tẹ̀lé ìwọ ọ̀sá lára ẹ̀ wọ̀ àti sẹ́kẹ̀ ní ẹ̀kú ẹ̀fẹ́ fún wọn nẹ̀ lọ́wọ́ nẹ̀ ọ̀pìn ẹni náà ní fìdá ọ̀nà kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lórí sí lèkété yóò mórí yìí kéèkó mórí ẹ̀yìn sẹ́nu àmì bọ́dọ̀ yẹ ẹ̀yẹ bá àká nìka yẹ ìní bọ́ ẹ̀sì kọ́tọ́ náà ẹ̀ yà ni lómori ìwà wà yà àtà ìlẹ̀yìn wà yà jẹ́ nàbẹ̀ ìrere. àhà yà àtà ìlẹ̀yìn iná jẹ́ nàbẹ̀ ìrere. bíbélà àwọn ọmọ kókó bá àkọsá fà ìyọ̀wà sí ìtìrẹ̀ tán ìtìrẹ̀ wọn náà. ayé mi ni wọn kókó nàfẹ́ káwọn ọmọ tó ti rí èyí

turɔsɔ amamadi ahoma bɛsi n'afɔ turɔsɔ ɛsɛnni bi n'ehe ahɔ wɔn na yi papa ama ɔ ne turɔsɔ mori ama tɔ ne nene dɛni de kɛwɛ ne nene dɛni na bɔ mori titɛ ɔyɛ nama ne ho bi kɛ tingide yɛ na dɛ yɛ na bɔ titɛ de kɛwɛ ne sasa ne ɛwɔ kudu ɔna ɛna sasa kɔkɔ ne ma anta kɔ kɔkɔrɛ ɛna wɔn na wɔn bɛ kɔkɔrɛ anta kɔɔsi kɔkɔrɛ ɛna wɔn mɛ mɛ ɛnama afɔ kuli ha bɛ na ha yɛ akɔ dunia ọ̀kàrẹ́ yẹn kọ́ mọ́mọ́ wọn ẹ̀họ́ náà ní ẹ̀kàrẹ́ yẹn ọ̀tá yìí ọ̀kàrẹ́ ẹ̀họ́ náà nìyí. إنما تقضي هذه الآية إنا آمنا بربنا ليغفر لنا خطايانا إذا نسكايا بكاي أنا أنا أدوي أنا أدوي أمري أنو أنا أدوي أمري أنو أبي أجيب هو نيجي نيجي وما أكرهنا عليه من السحر دون يجيني

wọ́n wá jẹ́ ìdíbí ọ̀la ẹ̀nà nàbọ̀ wà bẹ́ẹ̀ka ẹ̀ ọ̀nìkan wọ́n lọ́wọ́ ọ̀yì rọ́n wọ́n ká tó kọ́ ọmọdé ọ̀hún lè wọ́n lọ ọmọ ìgbà ọmọ ìgbà ọ̀hún lè wọ́n lọ ọmọdé ọ̀hún lè wọ́n ayé ẹ̀kẹ́ sí jẹ́ lọ ọmọ ọ̀dọ́ tẹ́ lọ. dídì náà nìyí yẹn ìsúná náà yẹn nìkan àdánù náà sọ̀rọ̀ ọ̀nà ẹ̀wọ̀ fọ́ bọ́ọ̀ wọn sọ́kùnrin náà ẹ̀wọ̀ bọ́ọ̀ mọ̀ ẹ̀wọ̀ wọn.

jẹ̀mí wa wọ́n kẹta wá kọ́ra wá dóòlù fún ẹ̀rìn amáhẹ́rọ̀ bí ẹni kìsì mo yà báyà bá wọn ṣe àwọn ọmọ ẹ̀rọ àmàdé ẹ̀rìn ẹ̀rọ ẹ̀rìn ẹ̀rọ àmàdé ẹ̀ẹ̀dọ́wọ́ yẹn lẹ́lẹ̀ ìjọ́rùbọ̀ ni fi ní ọ̀nà ẹ̀rẹ́ ṣùṣe yìí di ẹ̀rọ àwọn iṣẹ́ ọ̀dá ọmọ yìí ti rí pé wọ́n lọ mórí akẹ́kọ̀ọ́ lọ́kàn fatanna ladina min qablikum min qablikum min qablikum fala ya'lamanna Allahu alladina sadaqu wala ya'lamanna al-kadhibin ẹ̀nàmá bìí di ẹ̀nàmá bìí di bẹ́ẹ̀ sọ̀rọ̀ jáwọ́ nínú ẹ̀ yà àzàmáwárí yà àzàmáwárí omi ọ̀nà mórí ọ̀ṣọ́ kẹ́hẹ̀ ẹ̀nàmá nílẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ dẹ́gbọ́ nílẹ̀ kí iná àkọ́ náà wà kọ́ náà. nígbà wọn ni àyè sọ̀tún bákàrọ̀ náà ilé ẹ̀rí nìkan yìí أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء زلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ama asiri tom omoyika uwege leroni isuru nnọmọmọna anta tukpo tori jannata kawanwa janna ni n'enwe nwọrọ asomukọ wẹwẹ dasomukọrọ mi nne dasomukọrọ mi nne ولما na مثل الذين خلا من قبلكم ọ̀bàbẹ̀rẹ̀ kọ́ yìí bẹ̀bẹ̀ tún ní ní ìrìnì rẹ̀ ẹni tẹ̀ nánà lè bẹ̀bẹ̀ dọ̀mìdá mọ́sítẹ́tì mọ̀lùbàṣá òsì yẹ ọsùn káyọ wa ọwọ́ ọkọ wa dáìlà ẹnìyànlá òsì yẹ ọkùnrin wa ọwọ́ ọkọ wa ẹnkẹ́tì yẹn ní ọ̀tù وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله وزلزلوا دون أمري زواجيزي دون أمري دون زواجيزي نتبكى دون تومري وكان يسير يمنا من البلاد إخبار أصلا إنه أمري أكاين تومري أنا أقول من ndiri mere ndiri ndiri mewuri amaka n'ụwa domuri aga ọtọ ndịrị aka nye nọ n'ọrụ dịbe dọghị dọọ wọzụl zuru dazawa zizi hata ya kụ na wọzụl dọzọ ndụrụ karị pe ọtụ na ihe ọzọ na ihe ọzọ na ihe ọzọ na sọrọ wuri aka nye na mgboro ịnụ ntọrọ dị dịbe ama ihe na nkọziri kụrụ a na mmere ba ta ar eme ni ta arụ لذكر ذلك الرسول

ألا إن نصر الله قريب lọ́gbọ́n ní ẹ̀ka wọn ni ká ọgbọ́n máa gbọ́dọ̀ tẹ́ ẹsẹ̀ tẹ̀rẹ̀ ọgbọ́n máa gbọ́dọ̀ tẹ́ ní ẹ̀ka ní ẹ̀rẹ́ ni ká ayé ló ń bí kẹ̀kẹ́ ní gaza fún hanba àbúkọ máa gaza fún ahzẹ́ ìrẹ́kọ́ ló ń tó mọ̀rí kù anáhùrí yọ ìmàdínà tẹ́ ẹ̀ka wọn náà tí ó rọ́ sí kárí ọwọ́ náà tí ó sì rọ́ sí yẹ ayé wọn náà wọ́ sí. aha ahata ma mata afakari madina ozoma madina ina ne ọnọ ayọrọ kiyeten lọtọ tó mọ ana ẹhẹ anáwó ọsọ níbi ìfúbà ọsọ wọn bọ wọlé ọsọ kìíní bẹyì wa kẹyẹ ká ọsọ máa ń tu àbámá dẹ ẹyọ àbọ̀bọ̀ osi tí ọgbọgbọ nyara nítorí pé ẹmẹ nyara hó ọdọ yìí ẹ hó ọdọ yìí kiri ọmọma dùn wọn ẹdọ pọ sáà bí wọn ẹdọ pọ wa ẹwọn kẹkẹ bọ fànyọwọ ahọ́n ẹdọ tù wá nù tó tó tó mo yí ahọ́n ẹdọ أنا أمامك يا هكفة الأهذاب إذا مريك عوكا يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريها وجنودا لم تروا وكان الله بما تأملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن, ومن أسفل منكم وإذ ذاقت الأبصار وبلغت القلوب الهناجر وتظنون بالله هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا أصلا ما بيني أصلا ما فوقكم أبعد لمن تمن أسا بيني أما يبقى تزوروا من سكني بزواني سما بدنا أما ملكي kila kwan ni bebe ana me kawana to muri akai ko mun kai ma he on ma he on na dawo ukur ni mata Allah alaikum tama yan wono no muri ce ta yono ìníjọ nìfẹ ìníjọ ẹkún dùnúdùn ìníjọ ní ibi rẹ pẹ̀yẹ̀ ẹ̀yà ní ibi tù nìyí fa àrùfáàná àléhìn rí hàn dùnú orí ìdọ́nà tó àhìyíwá wàjúlódà lámùtàwà. bọ́lá rẹ ti di rẹ pẹ̀lẹ́ kàkà yìí wéèrè wà ní dọ́n tó ìwá anyi kìrá àná bẹ kìrá àná ọ̀nà dọ́kà wàjúlódà lámùyàrá ha. n'oli tuure kuyiwa ome kwene aka eni n'erwa kagiye na erwa وكان الله ọmọdé ọdún mi rà bọ́nú àmọ́ nínú ọdún ilé ìfẹ́lẹ́ amánẹ́hìn náà ìdí jẹ́ ọkùn mi fọ́kùnkùn omi asọ́nà nínú ìdí jẹ́ jẹ́ tù mímkó kíkó ń jòdákẹ́lẹ̀ ẹ̀ báwọn ni yahudi nẹ́bẹ̀lẹ̀ ẹni jòdákẹ́lẹ̀ bí madina bẹ́ẹ̀ bàtàrọ̀ àti lè mọ́tò báwọn kọ̀ọ̀rọ̀ ẹ̀dá ọ̀rẹ́ bá mi màbí yahudi ni wọ́n ní náà sọ́lá ní nkún dẹ́ni jòdákẹ́tẹ́ akẹ́tẹ́ kọ̀ra mútu nínú káfíńdì mẹ́kẹ́lẹ́ ní ọdún mẹ́kẹ́lẹ́ ní ten thousand. On ọ̀lẹ́ pamọ́ ẹ̀ bàfà ènìdìrọ̀ ẹ̀ tọ́ ẹ̀ kura bí ẹ̀hún ìgbé nìdìrọ̀ ẹ̀ bẹ̀ kọ̀ nípa yìí ní àyè nàmà pèsè kùrán dẹ́ka yìí jòdì ìfà yìí ní wẹ́tẹ́ àfihàn yìí ní tó jinlẹ̀ zie yìí sọ̀nà ezibẹ̀ kọ́nà ẹ̀ lọ́tí òkú omori yìí domori àkáyé òkú omori nìkan wà ibi zá gọ́tùl àbẹ̀sọ́ táwọn ẹni ẹ̀wọ́n rẹ̀ nọ́nọ́nọ́ ni mẹ́rin ni ibi zá gọ́tùl àbẹ̀sọ́ ìjẹ́ ìdíkòrí kúmọ̀ ní ìrẹsẹ̀ lọ́sọ̀ ìhìrẹ́ ní ìrẹ́ àyẹ́rẹ́ gégége ó ká irú ní ojú ọ̀la bí rẹ́mi lẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ gbọ́dọ̀ nígbà ó kọ́ mọ́ lórí ayé gégége àwọn àwọn ọ̀rẹ́ asaade yi ɛna mɛ mɛ ɔdɔ ara ɛna zaka yɛ ne ano ɛna tɛ ɛna tɛ pɔmɛ ano dɔn ɛhu dɔ fa wa ɛna ɛhu bu adere mo tó mo. àtọ̀wáwú ló hùn yẹn ìbáhùn mọ́mọ́ kẹ́yìn wọ́n sí ìbá bàbá wọ́n fún òmùrí káyọ̀ ọ̀nà wọn afọ tó bá báyìí ló hùn ó wẹ̀ jẹjẹ ọ̀nà afọ àtọ ẹ̀hùn ní ọmọ rẹ àmì ayọ̀ ní wọn àmì kọ́nà kọ́nà ayọ̀ ní ọ̀nà kúrú rẹ̀ sọ̀tọ̀ ó kọ́kọ́ sẹ́wọ́n bá ọ̀tún bọ̀. wọ́n tẹ̀ lọ́nà. nuna duk kwen ne da yi ko muri hina nan stop your come see eh eh ne ne ko na hina munafiki eni ni dire ni ni re le o ko muri amai ni re amai ni re la to ka wona no ma ne wo ho en no le dire ni ha ya ko sai o ko ti ti ne di di munafiki dɛ ne nyɔkuma nka wɔtaa ne ma wɔtaa ne ma ayi muhammad a kaa yɛ ne kaa oku oku eti kisrɔ ɔde kaisa oku eti ro atoku pasas ìjẹ́ kí màá tẹ̀tẹ̀ màá tó anyi odi odi ngɛmɛmɛ dɛrɛ ta do do do do dɛra wáyé ɔyɛ. àtàkìrẹta ọmọ báyọ̀ mẹ jẹra bá jẹra ìjọ jẹra náà bìbìbì lọ́sọ̀ mọ̀sọ̀lá sọ́lá mọ́kà lọ́họ̀ àkùbà lọ́sọ̀ mọ́ ní tẹ̀sí náà ogbe ti ro ibi the roman empire or the persian empire ẹnna ẹgbọn ló kásí rẹ sọhẹ lọ́sọ̀ ní ogbe ni ọ̀rà ọ̀rà ọ̀rà àjọ jòyíkà yẹ ọ́nẹ́bàárọ̀ a àdéhùn ọ́nẹ́bàárọ̀ a na sọ apákẹ́tì ìjọba islam lọ́wọ́ nìkúni kò náà wà ibu na yìí kì í nìkà muhammadu maa màá nọ láàyè ẹtí roma ihe ẹni dáhùn ẹfẹ ẹnna ẹni náà ẹnna àmà ní ihe ale mele kasi le tɛ ne ne naba na kani le yi sike inabuli tana aw o ma hiɛ de aw ekiri yi nana sisi ayi a yi le tɛ ne na kani ya sikɔti le tó mo yi ne b'o ka ye bɔ kaa hàn kasi yi yi yi yɛ tɛ ne kɔnɔ ihu ko mo yi o ló ń tó mo yɛ tɛ sí mùnáfíkì ni wọ́n bọ̀nà ọ̀nà wọ́n tẹ́sù lónà bẹ̀láhì gùnúnà lọ́mọdé yóò máa ti èyí dẹ̀ mẹ́rin yẹ tẹ́ bí mùnáfíkì ni dẹ́mọ̀ ọ̀tún ọ̀tún dẹ́sẹ̀ kéńgéde فلا يعلمن الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين ولا الأولياء الأولياء الأولياء obi ɛnama ɛnama jabɔ bɔ ɔnɔku ɛhɛ munafiki ni ɔnɔku ɛhɛ daa yɛ ɛnɛfɔ ni rɛ yɛ ɛda ana sɛ ɛda ba akɔnɔ na sikilɔti o tó mo ni nìyɛ duwɛrɛ ni ni ibi dɛ ɔmɔ nu. kaka na na za dɔn tó mo sɔrɔ lɔrɔ sɛlɛm dɔw tu ni tu gɔtfa inizire kpanabɛ.

bẹ́ẹ̀ mẹ́ríkà yìí má kẹ́lẹ́ náà ọ̀sán tí ó tó mú ní ọ̀sán ni bí mọ̀ráwàbà ẹ̀ yìí bí ákìdù ọ̀nà ẹ̀ yìí bí ẹgbẹ́ ọ̀nà ọ̀sán ni bí oríṣi kànyí ìyọ̀bẹ̀ àmọ́ èyí yọ̀bẹ̀ ìjọ tó mú ní tìrìtìrà lórí èrè káyọ̀ náà lẹ́fẹ̀ẹ́ rẹ̀ kókè àwọn bọ̀bọ̀ ọ̀yẹ́ ẹ̀ ní ẹgbẹ́ òwe yìí

kìí ẹsẹ̀ lẹ́tọ̀ náà mẹ́rin. dọ́ńtò mo rí yẹn lẹ́yìn wọn náà rìn kọ́nà ọ̀nà ni rẹ̀ tún tu ọ̀ gọ̀fọ́n ni kẹbàrẹ́ ma òkúri ẹ̀kọ́ e ẹ̀ní bàrẹ́ ma. dẹ̀lẹ́ kókó sọ ìtòlọ̀ nyẹ́ra yìí tó dẹ̀ ta ìdí bí màdí nà ayọ̀ wa. ẹnna ẹ̀yẹ sáré náà wọ́n yí mọ̀ á bákan wọ́n tó mọ̀ ìrìn àwọn mọ̀ idó òmùrí ọ̀hún rẹ̀ àbí idó òmùrí ọ̀hún rẹ̀ nẹ̀ ina wòwò kọ́ ọ̀rẹ́ ya hóró bẹ́ẹ̀ àwọn ìsì káyà máa mi mẹ́rin ò bẹ́ẹ̀ lẹ́wẹ́ àwọn mẹ́ẹ̀yọ àdìkiri ọ̀mì nínú ìsì káwá na gbẹ́ ní ọgbọ́n. lótú mo o lè rí ká fún ọgbọ́n ẹni hàwẹ́ bíbí ìhùwẹ́ àwọn ni ẹ̀rọ àtẹ̀lé bí bẹ́ẹ̀ ẹ̀rọ àgbà bẹ́ẹ̀ tó ọ̀nà onye oṣù omi ti dé ẹ̀yìn na asa yẹ wa ẹ̀ wọ̀ wọ́n báyìí afọ bá yẹn lọ́wọ́ àṣẹ kan na ẹ̀yìn lọ́wọ́ ni ẹ̀dẹ́ni di chi? káfírí tù ní dúdú àwọn kawọ wà fún àyè ní bẹ́ẹ̀ wọ́n dúdú níbi àwọn kawọ ẹ̀

lóògbé kọ́nù àwọn fẹ́ ṣayẹ ẹ má bá wọn. wọ́n ti ń tó wọlé mi. ìlànà kàkókò ní ẹlòmọ́ ìgbọ́n àwọn sọ̀rọ̀ sí lóyún. zèlzàlá mọ̀ṣẹ́ ṣẹlẹ̀. wọn náà lè kàpítọ́lì àgbọ̀n mi nù. bí ẹ bá bá yàn náà fẹ́. nọ ẹ mọ náà wọ́n di mẹ́sùkúùtù. ani gàfúrà mọ́ mi ọyẹ náà ilé kọ́má ló gọ̀fà dọ́ni dọ́ni dọ́tọ̀ yẹ lórí tóntó mo yìí lórí tóntó mo yìí ọlọ́wọ́ àbáyọ ọlọ́wọ́ àlẹ́ bí islam àmọ́ ẹ̀wà káyọ̀ sí wèé sikẹ́ náà ọ̀nà mẹ́ náà kàná hàn àmọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ yẹ kọ́ lọ́wọ́ àbí islam àmọ́ káyọ̀ mi wọ́n bá ọ̀ sọ́yẹ̀ sí kọ́ ọ̀nà mẹ́ tóntó mo yìí kẹ́ẹ̀. ẹ̀wọ̀nyẹ́ rọ̀ ọ̀dọ̀ sọ́sọ́ mi náà kẹ́lẹ́ ló tó mú kọ́ náà ẹ̀ ní sọ́sọ́ ẹ̀wọ̀nyẹ́ rọ̀ àmọ́ ẹ̀sẹ̀ yẹ́rọ̀ mi fẹ́ wa náà mẹ́ òmùdí ọ̀yẹ́ ọ̀kọ̀tẹ̀ wá sọ́mọ̀ ẹ̀wọ̀n náà kàrẹ́ ẹ̀yìn ọ̀sọ́ jòzó ẹ̀kọ́kọ́ ini situation no ntomu yɛ ɛmɛ tiɛ ɔnɔkɛ mɛ man harbo kɔdaafo kele yɛrɛ ko ele ɔbɔ ele yi kulu lɛ fɛn fa lɛ fɛn lɔ ala tun ntomu yi nínú ayi kɔnɔ o lɔkùnrin tɛ de idanu bɔbɔ ni banu anu bɔbɔ ko ni banu nabi ɔni banu ɛbi ni kɔrɔ yi. ịza bụ obi dịna tu eji ekwa na bi ọnụrụwa anyị anyị sekwa ọnụrụwa dị dị gị e, e, anyị dị ha adịghị gị o ọya kwụ na bi ete a <laughs> e na ewe owu lórí tuwa mi máa ká ìwà nìkan ọ ala ọmọ mi yẹn mi siri ẹwùn mi bẹ ka hàn wọ́n ayé ẹni mẹ́ẹ́sì àwọn náà wà yàtọ̀ bí ẹ̀dá akọ́dẹ̀ wọn ni àdá àkàrí ní ìdọ́rẹ́ ìlú àgbójú ni wọ́n yà lọ ọ̀nà náà àdọ́kà ni ìrẹ̀ ìrọ̀ lọ́wọ́ káyà wọn náà ni dùwẹ̀ sí ìrẹ̀ ìrọ̀ lọ́wọ́ alẹ́sì tẹ̀ mí. yẹ wọn náà káwọn nìka alẹ́ má kà àtọ̀gbà fáànù ẹni nínú hàn ọ̀nà rẹ̀ ẹ̀ rà sọmọ ayẹ kẹfẹ́ ni wọ́n máa lò ẹ̀ lọ́ rà sọmọ ayẹ ẹ̀ wọ́n ayẹ káyè òzò

wẹ́kùkùbà ebe wẹ́kùkùbà asọ asawa nù aka ẹ̀sí kola ẹ̀ kola rahab kola tó ayọ̀ ọ̀dọ̀ lọ. àyíká yẹ kó bẹ dọkà àti ní sẹ́mi ma ṣe mẹ́ta ṣe ìjà àwọ̀ ẹ̀tọ́ ọ̀la ọ̀kọ̀ kàwọn mẹ́wẹ́ ní bẹ́ẹ̀ kọ́ ọba yọ̀ ọ̀nà ẹ̀dẹ́ ẹ̀yẹ kété òní jùlọ yìí fún náà ilẹ̀ kẹkẹ ní ìlà ẹ̀kọ́ náà. ìrẹ́mi yẹ baka baka na ọhụ ọzọ dọnye tu kureshi ni kafiri maka baka ẹwọn <laughs> eh, nda yi yehu eh, dan bọbọ kun ni ẹ eh, asomayẹ o ẹ asomayẹ ẹ bẹ ti ni tonto omori ka ye bẹ ni ndeyi kama ẹsẹ ni naa mẹ ẹ wà ní ndeyi rẹ ẹni bá kọ́ ẹni bá kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ẹni dé ní wa ó ní pípò rẹ̀ yìí ó ní píkà ìdè náà ní ẹni dé wa báyìí wọn tó mu ní dẹ̀ wọ́n wá ó fi dẹ̀ wọ́n wọn. dọ́kítà yóò ní ká ìrè ògbóni bí wà ká àwọn máa rẹ̀ sẹ́tẹ̀ ni o ọ̀fọ̀ kàn mí wọ́n ti tó mu ní. èyí ká ìdí má kẹ́yìn bá wọ́n sọ̀rọ̀ ẹ̀ka ah.

ɛyɛ o agye sabat ɛnam ɛwɔ a yɛkɛ ne ma mo sabat ɛnam naa hyɛ ahodiri no ne nyɛ ne yɛ yɛ ɛna yɛ tua inu wɔ boni ɔnyɛ wɔn no ɔbɔ wa ɛnam kɔrɛ wa asase ɔne ne kɔrɛ ko ɛna ka ho ne alhamdulilayi. tí wọ́n ṣe fún omi. ẹ̀kìnnú ayé mọ́ ọkùnrin. wẹ́n sún tó omi kẹ̀mẹ́ wọ́n yẹ kẹ̀mẹ́ pọ́fẹ̀tì. àti ilé ilẹ̀ kú ilẹ̀ bọ́ọ̀bù. ilẹ̀ pèrè sọ́ọ̀bù kòzòdó. nílẹ̀ yẹn náà. nílẹ̀ yẹn náà kéde yẹn la. èdè kẹ́lù ní mọ̀kẹ́lẹ́ ka ẹ̀mẹ̀ hẹ̀ tààlà nílẹ̀ yẹn. ẹ̀dá bọ̀ bọ̀ pẹ̀ dẹ́ka dẹ́ka nù ayé mọ̀ kẹlẹ̀ yẹn. lọ́tọ̀ tó wọlé. àmọ́ ìmọ̀ aka ọ̀hún náà ayélujára ní kpóòrò bọ́lá mọ̀ ní ìzọ̀ ọ̀dọ̀ kẹtẹ. nítorí káyé wòlé ìfà bí ìyẹmà ọ̀fà yìí ó ń tó dọ́là ndị ìtọ́ ọmọ káyì ẹ̀mí aráàmániyé bàzí iná kaka lẹ́nu ẹ̀rọ náà kẹ́lẹ́ lọ́mọdé lẹ́ mẹ́kọ̀ máa bọ́ ayédìrí ọ̀kọ̀kọ̀ ọ̀tún ayédìrí ọmọ àtọ́ àmì lọ́mọdé tì mẹ́lá ìkẹyẹ tẹ́lẹ̀ tẹ́ǹtẹ́ ní àjẹmọ́ ẹ̀nẹ́mẹ́ ní mẹ́lá ìkẹyẹ tẹ́lẹ̀ àpọ̀ ọ̀nà báyọ̀ ọmọ paul fẹ́yìn ní ìyọ́ni fọ́nùkà ní ìyọ́ni bí ẹgbẹ́ pẹ́tẹ́ ló fi dẹ́rù lọ́tí òtún mo sì mọ́ǹkà ìrà nkúmẹ́ ní kúfẹ́ yà ní ilé rẹ̀dù dẹ́kùkú ìgbèdè àbá ájí lẹ́wọ̀n ìdí màláìkì ìtìrẹ́ wà ìdí màláìkì ìtìrẹ́ fẹ́ bí ìgbèdè àbá ájí lẹ́wọ̀n lọ́tí òmùsùlùmí ní kàmpíkà sí mi ayọ̀ ìlànà máa ń fòfò kò lẹ́yìn àbí nìyẹn náà ọkọ̀ ń tó omi dọ́ka ìjọ rẹ̀ àwọn àmàlà sí dọ́ka ẹ̀ máa kọ́ ẹ tẹ́ ẹ ní ní ní ìdílé pẹ́ẹ́nẹ́ náà ẹsẹ̀ ẹ̀ náà yọ ọkọ̀ ń omi dọ́ka

Quran ana kaka wa zulzilu zilzalan shadida Quran ana kaka ono azawali mkele omo ni okaba zawali ni oyi zawali ni tigi tigi azawali mo ko mo zilzalan shadida juza ko de mo lo pe ko ko ina yo ọkà ló ń tó mo ní dọ́là bí ọmọ kò zẹ́ ìfà ọmọ ọmọ rẹ̀ fẹ̀ lọ́sọ̀ lórí ìkọ́ni ọkọ ma hìá mi ọkọ ni wòlé kọnọ wọkọ ẹkọnọ náà ọkọ tó sì di dóòlì kọnọ náà ama ìkọnọ ọkà ọkọ wà ní dóòlì wọn yẹn ẹ ẹ wọn kọ wọn lóko bọkọ bọkọ àmì kọnọ náà dọdọ wí tóni ní rí bá káyọ lọ́tí òtú omi yìí ọkọ̀ náà wọ́n ebusu kàkà na nìkẹ́nẹ̀ abusufian amabọ́ amabọ́dọ̀ bìdẹ̀ ọmọ jẹ́ pọ̀ umanta manyara dáàkà rẹ̀ ẹni náà máa kàkàkà ọ̀rọ̀ kan ní sọ̀rọ̀ náà yà sépè ọ̀rọ̀ kan ọ sọ̀rọ̀ náà yà sépè anagbóríà ya náà máa ń wọ́pọ̀ àmà dɔnni sɛ hɔn ɔno ni yɛte pe dɔnni sɛ ɛdeka ɛno de ɔno sɔ ɔna kɛ ɛno de kɛ ne kɔnɔ de kaa nka ɔno na ne ɔno na ne dɔn ko ho ɔkè lɔɔ de yima dɔka ɛwɔ ne nda yɛn ne ewu ne yɛrɛ sɛ taa so wɛrɛ ahi yɛ naa so no esɔre e, e, sɛ ne ne esɔ asɔ yɛ ne utumanta bɛɛ ta yɛrɛ nkumi yɛ ne yɛ afa akyi ne ho ano bɔnna ana abo ni ɔdi ne esu da no bɔnna ne ma ka hɔ lati o tom ri yi n yɛ sinɛ tunu ne dɔwɔrɔ akɔyɛ dɔwɔrɔ yɛ afa ano bɛɛ yɛ ama ano bɛɛ yɛ afa ano hunaalika dunuya lomi وتنزله زلزالا شديدا ọmọdé ọkùnrin rẹ kọ́nà rẹ àzọ́pọ̀ ọmọdé ìlú ìsìsì ìdàgbé mọ́tò ọmọdé lórí záwájú ti di ìdìbì kápẹ́ kápẹ́ zilzala ṣẹ́díyà láti ọ̀tún ọmọdé ìlú tíyẹn sọ láti ọmọdé ọmọdé ọmọdé mẹ́hàwá lọ́sọ̀ kẹ́bẹ̀ bá wa wọn wéèrè nìkan yìí àyàn bọ́ ní iná mi lè hu ẹ̀tẹ̀ àyàn bọ́ wọn àyàn bọ́ wọn iná nà ọmọ nà iní situation ọmọ nà iní àdúgbò ní islam òdò òkèèké òdò òkèèké kì islam ọ̀sẹ̀ nyá kẹ́bẹ̀ bá ó dùn ẹ̀kọ́ irítí ọ̀nà àdó wọn. Déyìí bìzí múná bíjì deki dozi ti islam ọsẹ nyẹ kẹbẹ ẹba ahọ bitọ náà dọ wọn. wèyí ti tí eke iná kaná bẹẹba kíkẹ We abẹẹbọ lóore kàyé ẹ ẹrà ẹbùtú rẹ wọn ẹnẹẹzẹ bitọ eke iná kaná ẹnẹ wíwí ẹzẹ ìrìtsọ náà bẹẹ kàyé báfi tẹ ẹrẹ wọn adáyọ. ìrìtsọ ló tẹ ẹhọ gbẹgbẹ ẹgbẹ ti gbé àmì ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ti gbé bẹẹ kàwọn ti tẹ ẹbùtọ sí i láàbà láti tẹ ẹwà ẹgbẹ mọ́tò tó mú ní amáyé ayé sì lè ní ìṣùkú oníyàwó fún àyẹ̀mọ̀ wọ́n ké mọ̀ mọ̀rí ọ̀yà àmì yóò tí ma mọ̀rí ọ̀tí ma láìka ẹ̀yẹ́ tẹ̀ ẹ̀yẹ́ ẹ̀rẹ́ kó bá bọ̀ dẹ́n ní kọ̀rọ̀ tí ma láìka ẹ̀yẹ́ kọ̀rọ̀ kó ní bá bọ̀ lọ́mọ yẹn náà ká ní ká àhàkùnyá rẹ̀ náà ẹ̀yẹ́ kọ̀rọ̀ kọ̀ ọ̀rọ̀ náà àbáhàmá mi ní tiẹ̀ tẹ̀ ẹ̀yẹ́ kọ̀rọ̀ kó àmì tiẹ̀ tẹ̀ jọ̀lọ́ ìsáyẹ̀kọ̀ mọ̀rí mi nẹ́tẹ̀ òrìjọ̀lọ́ ìnẹ̀wẹ̀ yíwọ̀ ńlọ́mọ ayọ̀ ọ̀ká àdúrà ndu ọkụkọ bụ nke na ya ẹsọ ọkọ ọmụdị ya ma ọba ọba ya ma azụ baba a na-eme ya otu omori ama otu omori ọnụ ọ na-ekwe ne ha anya ọkụkọ ba ya ne ha ya báyìí kàtí bẹ́ẹ̀ máa dé lórí rẹ fún ọba bọ omori mọtò omori kọbi osuwatom hasan báyìí ní ìgbà ọgbọ mẹrin yọ ọ àwọn olóhùn dɔkita kɔɛ kaa ibi na wuli ɔno na ɔbɛ bɛ hɛ ibi ma wɔ no nto omori wi ɛyɛ ewu owu ɔ awo hɛ mɛ ɛhɛ bi lɛ tawa ebi lɛ tawa tawa ɛwɔ na mɛ se kata waa ɔkata alikɔ wuli o ɔkata wɔ nkyɛn ɛwɔ mɛ se kata wɔ efi ibu o ɔntɔn mu si ɔkata ɔkata tó ɔkata náà wà bẹ́ẹ̀ oze yi ɔbukata ɔkyɛwo oze yi ɔbukata udi oze yi ɔbukata ɛkɛhɛ kawa nyɛ ka abasa na ebɔ kata ɔno ɔbɛnɛ ɔno bebe yi ɔbukata ewere ɔno yɛ ahu spiritual power ebi omori mɛsisɛ yɛ ɔwɔ mɛsi yi àwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ẹni tó mọ́rin kọ́ ní ìlú ìnáyìnáyìí sí mọ́. sọ́kùnrin lọ́wọ́ alẹ́ ìbáṣẹ́ ìlú slapson tó omori mi omori ọba ya yi omori ọba ya yi mesi kama zegbadọrọ ama ẹsọ ni wọn kika iná dẹrẹ mi rẹ omori ọba ni ọba ni túmọ̀ lẹ́kẹ̀ jí ni tó ń tó omori yìí ẹni mẹ ẹni mẹ àwọn ẹni ẹni mẹ ẹni mẹ ihe ni na ìní ihe ni dẹ na àwọn ẹni rẹ kó tẹtẹ omori dọ omori túmọ̀ lẹ́kẹ̀ jí ni yọ nìka bẹ́ẹ̀ ni àwọn ẹni rẹ kó tẹ ẹni mẹ ọmọ ẹkẹ ẹni àwọn rẹ kó tẹtọ ɛnna ɛyɛ wɔn nyɛ dɛ kɔkɔtɔ ɛnna wɔn kɔkɔtɔ na wɔn nisɛn wɔn taa ɔkɔ wɔn tua wɔn tua dɔnkɔ wɔn yi mu tua ɛnna yɛn mo akoto mu di ɔka ɛwɔ ka láyé sɔliyɛn na ahadu minkum sɔlá yaani sɔlá tó af ilà fi ba na kɔrɔ yi afɛn yɛn afa rɛ aka aka ọnụ akwọ ibi banye kwụrụ ya inú kúkú òun mọ lórí rẹ àbí èyí bẹ́ẹ̀ yẹ kàwọn tó mìíràn kéde tuntun náà wúlò bórobóró ẹ̀ ẹ̀bí sọ́lájà ẹ̀fọ́lá sùn lọ́sà wọn òdì lọ́sà wọn

ẹnẹ yẹ ọmọdé tó mori domo yẹ ìdí ẹka wọn yẹ ọmọdé ọsọ ọrọ àwọ ẹyẹ àti ọmọ mẹri yẹ ọrọ àwọ lójú rẹ ló tó mori kà lọsùn tù rẹ gbọdọ ó ń tó mori wọn ọsẹ ọsẹ wa ọsẹ ọsẹ náà bàbá bàbá wọn sì ń tó mori wọn fẹ bàbá bàbá wọn múra kọrọ náà. lọ́tún tó mú nínú. Dáwọn wá, òṣèlú tó jẹ́ ìdílé àwọn ọ̀rẹ́ rẹ̀. Mo rí ọ̀gá yàrá. Àbàfà síbi tó ń tutúra kò hó. ọ̀rẹ́rẹ́ ìdá ìdá ìdá pẹ̀tẹ́ húrọ̀ mákànnà ní mùsùlùkì náà á yá mùrù masájú dàlọ́ ó mùrù ike bọ̀ ike àfìrí jẹ́ tẹ́nì ní á yá mùrù masájú dàlọ́ kéèké náà sóhùn ẹ̀yí masálásí kàbà tọ́jú ká mẹ́ jẹ́mú ìrìnà kí masájú lọ́tún lọ́sí kàbà ìjẹ́ ìka sẹ́fẹ́dá máa ń lédè lò ìjọ náà yẹn ní wàá nìkan sí ìrísẹ́dá òmùrí lò masaji púrọ́mpọ̀m kẹ́ẹ́sọ́ wẹ̀ ẹ̀yẹ mẹ́sàlásì mẹ́sàlásì masjid of the singular mẹ́sàlásì kò yọ̀rọ̀ wọn náà àmọ́ wàá tún masaji mẹ́sàlásì náà wọ̀ ẹ̀kọ́ òmùrí ọ̀ma ní sọ́gà ní kájú mẹ́sàlásì náà wọ̀ lọ́nà ìgbé kí kàába àbí mẹ́sàlásì náà wọ̀ bọ́ọ̀lù ìgbé kí kàába ilé wáàdì mẹ́tẹ́lẹ́sì wà àdádò ní kíkà mọ́ àwòtú àwòrán náà àyà òpópá náà àyà tó kọ́ wáàdì mẹ́tẹ́lẹ́sì mẹ́tẹ́lẹ́sì náà ọ̀bẹ̀dọ̀ ní kíkà mọ́ tẹ̀yẹ náà ọ̀pọ̀ yẹ kí mẹ́ta yáàdì mẹ́tẹ́lẹ́sì wíì kíkà kíkọ̀ lè kà mọ́ mẹ́tẹ́lẹ́sì wà ọ̀bẹ̀dọ̀ ní kíkà ọ̀nà mẹ́n àyè ní hara ní ti kà mọ́ bá kúsàlà bẹ́ẹ̀ kà wà má ní kúsàrà mọ́ báyìí òkòrò àbáyé níbi kíkà mọ́ ẹ̀wọ̀n náà yẹn sọ̀rọ̀ náà fíkà ẹ̀mẹ́ náà yẹn sọ̀rọ̀ náà fíkà klọ́pù tó mọ̀ níyì. ẹ̀ka kún yìí kẹwẹ́ yẹn si kíbi náà wà á yẹn náà ti kà á ọ̀nà kọ̀kọ́ yẹ wà á fi kà á. wọ́n mọ̀ mọ̀ yìí ló masáàjì. ọmọ yìí kọ́ mọ̀ tún kẹ́ẹ̀dì ní jẹ́ tẹ̀ ní ẹ̀rín ní zẹ̀nzẹ̀ náà Yàgò sẹ́yìn lọ́ọ̀rì ṣàlẹ́ ní an ya'muru an ya'muru masajid allah da ka kana ya so gwe ye mallazi kaaba da ka kana ya so gwe yon ene ya ma he kezon ene shimpe ene etinyon ene ehyon anyị anyị be anyị be kumi na deke ene tinyon omorike láti ohun tó mú nínú ìtumọ̀ ọmọ ọmọ rẹ̀ ìmára kìí masjid haram ìtumọ̀ sábà bẹ́ẹ̀ ẹ̀yẹ àkọ́nù masajid ọ̀la bẹ́ẹ̀ kí sọ mórí àkà pàtàkì ìlọ nìka ọ̀wọ́n ní ọmọdé sọ ọ́ta yẹ wá ìmì iná ọ̀ní alì kì í sọ́wọ́ tó tọ́ ọ̀nà nà yẹ wá bàbá àti mímọ̀ nígbà wọ́n rẹ̀ sùn yìí náà wọ́n ní ààyè pàtàkì ìlọ náà dɔw ale kenu bɛ wɔsɛ wɔrɛ waa jin e ma wɔn anyi kɛn ne nɔnɔ bɛ dɔ bi va bɛ kama ma wa mo kɔn ha jin bɛ ti so mori la ka bolo ale zɛ nana nika ye ɔwɛrɛ mana a wɔsɔ ka yi wa ɔkuku bɔrɔ tura akɛgya wɔrɔ kika yi yɛ fɛ ɛgya wɔn ne ma e kɛ na ne kabanyi sɛ n'aba mu ɛkò ɔtɔrɔ rɔkutɛ ɔnɔmi kóru kakye ɛnwu dzozi ɔbɔ lɔla yi ho kóomori lɔsùn kóni wò kóomori dɔkò ɛrɛ n'anwulɔ maka ɔlɛmadina ɔntò ɔtɔlɔsɔlɔm ɔkòomori ɔmi tẹmɛ kɛ ɛnyisi ɔnontòmodɔ ni mi madina tọ́tù ẹ̀tọ́ mọ̀rí ní. èyí sì ní sọ́ọ̀yì kakúrẹ́ kún wọ ọ̀yin èyí sì ní sọ́ọ̀yì kàkà kíkà jùlọ ọ̀dà ń rọ̀ ẹ̀rá kíkà jùlọ ọ̀rọ̀ ọ̀dà ń rọ̀ èzèrè ìrọ̀ ní kúrẹ́ kún wọ rọ̀ ọmọ mi ni ọmọ yẹn ní sí sọ́ọ̀yì fẹ́nìkà ọmọ ní gàdíà lọ́nà àṣẹ rẹ̀ ẹ̀yìn lọ́ọ̀ ẹ̀yẹ ètù ẹ̀yìn lọ́ọ̀ ẹ̀yẹ àwọn ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ akimẹ́kọ̀ọ́ ìmọ̀dínà olóòmùrí ọba yẹn ọ̀kàtà kọ̀ọ̀rọ̀ dẹ̀sí ẹ̀lẹ́mẹ́ kọ owó di ẹmọ ara abẹ́ iná bí rẹ̀ mẹ́hẹ̀ bọ́ mẹ́rẹ́ fẹ́ dẹ̀ mú di ní ìwẹ̀ hẹ̀ẹ́ ẹ̀yìn náà kọ̀ ìwẹ̀ dì rẹ̀ ẹ̀ wọ̀ wà jòzọ bọ̀ lóòrùn lórí kẹ́ẹ̀lì rí ẹ̀ lórí rẹ̀ ó kú omori láti ọ̀tọ́ mọ̀ yìí ẹ̀mọ̀ náà ìkọ̀ láyé kọ̀dọ̀ làwọn náà ní mọ̀náfíkì lọ́dọ̀ tó yìí mọ̀náfíkì àmọ̀ òzò tó ìka àgbẹ̀ ẹ̀yìn sọ́ọ̀bù nkèrí káàdì ní maka ọ̀nà madina jòzọ́ ọ̀dà àmọ́ ẹ̀yìn ònyìn wá o bàbá ẹ̀yẹ ká ẹ̀bà húrara títẹ̀ wọ́n kà sí lọ́nà òróró àmọ́ jòzọ́ ọ̀dà àná títẹ̀ òzò tó yẹ أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أمريكا وتركيا بلدية كان يعصوا masalasi adukɔ wọn masalasi kaaba ɔfà péré mẹlẹ kẹkẹ ní wọn tẹ ní déénu ní déénu tura wọn nira so ka yẹ ó ka wẹ náà. abdulwa oyisi dekete na yasi dekete ọrụ ọrọ ibi igbenu ọrọ ido onwe ehi ka ya onye ne naanị ịnụ na ihe ya akwụkwọ mmanya ya maka ka ọlọdị kwa afọ na mkpala asọrọ mkpala afọ na ya kwa olu mma mma wa ahụ tụrụ ole ka ahụ onye ne mme ene ene nwata na tes ịnụ tes ọhụrụ ọhụrụ

okò omori ọtún sọmọ mu wọ́n sì bèè kẹtẹ ìbẹ́ náà wọ̀ kásí kẹtẹ yóò mori wọ́n àhẹ́kẹ́ àhẹ́kẹ́ náà wọ̀ kásí yóò mori wọ́n àṣọ wọn bìnnà àkàrà wọn náà wọ́n ní ká kéèyé. nípa yín náà yẹ dẹ́ka ama fèsì òkà dẹ́ka yìí ẹ̀yẹ ìdí yẹn náà yẹ kúrò wọ́n yẹn sọ nǹka wàá hàn ní bàbá kúkú sèkà má bìí nìkà sẹ́fà hẹ̀ká bàbá bàbá kúkú wọ́n ká kọ́ ní yahudi wọ́n á ń bọ̀ wọ́n wọ́n ṣe ká wọ́n sọ́nà àká bá a ká ṣe kristian wọn ni wọ́n ká kọ́ nasarani yọ ni o kì í bí nínú náà kọ́ wọn náà wọ́n bẹ́ẹ̀ yọ hàn náà èkó ní tẹ̀sẹ̀ yìí náà bá a ká wọ́n ká traditionalist wọn ni àbá wọn bá a ká ọ̀kẹ́ ni wọ́n sọ ẹ̀rọ ẹ̀ lọ́wọ́ kọ́sẹ̀ náà àǹkú jẹ́ sọ̀rọ̀ àmọ́ ilé ìdílé fún mi màmá mi ilé sọ́mọ́ báyìí náà ní mẹ́ẹ̀ wọ́n bá kẹ́rẹ̀ kò mọ̀ mọ̀ bá kẹ́rẹ̀ wọn lọ kà bá ọ. wọ́n fi tó mu. bá a padà ọ̀bọ̀. wọ́n bá kọ̀ mọ̀ wọ́n kẹ́rẹ̀ wọn lọ. bí a kò yẹ wọn. bí a wọlé yẹ wọn. àwọn kọ̀ bá kẹ́rẹ̀ wọn. ẹ ń yẹ ojú gbẹ́ni ó dún àpamọ́ra. ọmọ ọmọ rẹ̀ yíkú yóò ojú gbẹ́nu ọmọ rẹ̀ kọ́ tẹ fẹ́ rà tọ́ ọkọ̀ ọmọ ọmọ òun rẹ̀ fún tó mú rí mú ọmọ ọmọ òun rẹ̀ mẹtọ títẹ́ mú yóò ojú gbẹ́nu ìdè yàn ya àbáyé ọmọ kàá yẹn wọ̀ ẹ̀jẹ̀ kọ̀mọ̀ mọ́ wọn náà eya bana yɛ ka ɔmunu anya ɔmunu ɛyɛ ha mo yɛ sunu yi mo yɛ sunu yi. oyise yesɔɔni yɛ nana mi ti kaa de ti kaa mi to ɔni fifty eight hours. ama eyi yi ti mesika akokɔ booro yɛ sɛm ɔmo kɛn sɛ ɔde kɛnɛ yɛ asɛ yɛ wayɛ gyeen ne yɛ yi ne ɛlɛ ama eyi ti wɔ ɛni ma wa ne yɛ yi lo ɔmo akɔ na mi a ɔyɛ na ɛna esɛ ɛkɛnɛ ayɛ mɛ ɛna la hɔ ɛna la hɔ na wọ́n yà mẹ́rin omi bẹ́ẹ̀ rírọ ẹ̀rẹ́ mi ṣí ẹ inú kọ́lá àkẹ́mẹ́ àmì ìmọ̀ omúrí ọ̀sí ilé kẹtẹ́ ni omúrí ọ̀sí ilé kẹtẹ́ ni yà dúpọ̀ yóò mórí omúrí náà kógbó ìyá mẹ́fún mẹ́fún ẹ̀wọ́n kẹsàn wọ̀ ayé akuya heka ikyire yi hɔ ɛnza mmaza yɛ hɔ no ne saa abu ko omori ba na kaka inama yɛ taqabbalu Allahu min al-muttaqin omori ka ɔne ba yɛ ka ewu eyi ɔmo ɔmo ba nɔ ne ɔmo ne wɔ yɛ no ɔmo àwọn ẹ̀hìn òmùrí ọ̀nà ọ̀nà ìzọ̀ ọ̀yá mẹ́rin mẹ́rin rárá òmùrí ọ̀sẹ̀ mẹ́rin rárá òmùrí ọ̀sẹ̀ mẹ́rin rárá nínú àwọn ẹ̀hìn òmùrí ọ̀yà rẹ̀ yẹ́ ẹ̀rẹ́ sẹ́nà ayé yẹn náà yà rẹ̀ ayé wọ̀nyẹ́ anamẹ́ríkà mme bàwàdì ya bawa ẹsẹ̀ nà ọ̀yà ẹ̀yẹ́ ló máa bà ẹ̀yẹ́ ló bẹ̀ ká kàbá wú ẹ̀ àbí ní tàṣí ẹ̀ ọmọ ọjà ẹ̀ àti ẹ̀sẹ̀ ọ̀nà ìwọ̀n ìka ẹ̀kọ́ náà wà ní ukú ọ̀dọ̀ aka ubatiri yóò mú aka àáká tẹ́ẹ̀tù wẹ̀ ẹ̀rọ ọmọ ìrìnàlẹ́ báyà fẹ́ ló wà ilé òwò yìí ọlọ́ọ̀fún wẹ̀ yàrá ká náà lọ́gbẹ́ yàrá omúrí ọ̀rọ̀ yìí náà ni àmà ní ìbá fún orí òwò yìí ọlọ́mọdé náà hàpà hàpà wọ́n bọ̀ kọ́nà ti bá wọ́n á rí akáyà yóò wà dáná bí islam. Thank you ilẹ̀ ha rẹ̀ ẹ́ owó ìgbéyàwó owó ìgbéyàwó tó fi what is your name anita anita okay anita okay what was your religion before Christian. christianity okay um, are your parents Christians too? Are they Christians? Yes. Okay. Hope you are not going to face any challenges with them as you are not prepared to embrace Islam. No. Okay, you follow me in reciting what I'm going to say right now. Say Ashhadu. Ashhadu. Ashhadu. أن لا إله إلا الله وحده وحده وحده وحده وحده لا شريك له له وأشهد أن أن أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله What you have just said is you bear witness that there is no other, there is nothing else worthy of being worshipped except Allah. He is alone without partner. And he also bear witness that our Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam He is a servant of Allah as well as a messenger of Allah. In the same way, you bear witness that Jesus, the son of Mary, he is also a servant of Allah as well as a messenger of Allah. For you to have bear this witness, you have become a Muslim. And all what you have committed in the past has been forgiven by Allah subhanahu wa ta'ala. Now you are as new and as free from, uh, from sins as the day you are born. May Allah make this religion that you have accepted and embraced easy for you. Now then, what witness do you want to bear? Ra راهلة هذه رهيلة راهلة أم رهيلة رهيلة رهيلة Maybe he must have been hearing such a name and uh, she's carried away by it. When you say Rahila, Rahim eh? Rahima, okay. Rahima. I was thinking it's Rahila. Rahima. Eh, that is a, a merciful person, eh, a, a, female, a female formula of it. And may Allah shower His mercies on you. Uh, and may He, may He, Allah, in His infinite mercy, accept this your embrace of Islam. May He make, make it, I mean, uh, easy and facilitate it for you to carry out the responsibilities of Islam. I will like to see you after I might have finished from there. Uh, my prayer and supplication. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف بقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف غلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجوع إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى يا ظالمة إن أخذها للشديد اللهم ارحمك إنك بنا راهب ولا تردنا فأنت علينا قادر اللهم ارزق ما جرى من مقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت شهوه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين انك على ما تشاء قدير وبالاجابه جدير نعم المولى من النصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد كل مرض صحة وعافية وقوة جسم وقوة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان ونحن بالصالحين فعالا لما يريد اللهم جل أسرك العظيم بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم الله عليه وسلم الحمد لله